ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ tí a mọ̀ sí ilé ẹ̀ka ti Life World èyí tí à ń pè ní ẹ̀ka ti ọ̀rọ̀ yìí èyí tó jẹ́ ẹ̀ka kan láti ilé ìránṣẹ́ ti BMAA Global tí ó wà ní Nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn. Mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà wa sí àkókò ọ̀rọ̀ ìyè yìí níbikíbi tí a wà, bóyá inú ọkọ̀ ni, bóyá inú ilé ni, bóyá àwa tí rìn lójú ọ̀nà ni, mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò yìí. Mo sì gbàdúrà pé Ọlọ́run yóò bùkún fún wa bí a ó ti ṣe máa gbọ́ ọ̀rọ̀ wọn lónìí, bí a ó sì ti ṣe máa ṣèpinnu láti máa mú ọ̀rọ̀ náà lò fún ìgbé ayé wa ní orúkọ Jésù Kristi. Mo fẹ́ a máa kíyèsi àwọn àǹfààní lónìí ọ̀rọ̀ táa wò nìyẹn a fẹ́ wo kí ni àwọn àǹfààní tí ó wà nínú gbígbé ayé tí ó wà ní ìbámu pẹ̀lú Olúwa àti ìfẹ́ láti wà ní láti máa wá ìwà láàyè um Olúwa. um Lẹ́ẹ̀kan sí i, àwọn àǹfààní, a ó kíyèsí àwọn àǹfààní bíi mẹ́fà èyí tí ó wà nínú gbígbé ìgbé ayé tó wà ní ìbámu pẹ̀lú Olúwa àti tí a bá yàn láti ní ìfẹ́ láti wá ìwà láàyè Ọlọ́run, kí ni àwọn nǹkan tó máa jẹ́ àǹfààní tí a ó ní. Àkọ́kọ́ ẹ jẹ́ ká wọnú ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé orin Dafidi orí ìkẹrìndínlógún, orin Dafidi orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkọkànlá. Ó ní ìwọ ó, ìwọ, ìwọ fi ọ̀nà ìyè hàn mí. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Ní ọwọ́ ọ̀tún rẹ ni dídùn inú wà láéláé èké hallelujah. Àǹfààní àkọ́kọ́ ni ẹni tó bá ń wá ìwà láàyè Ọlọ́run nínú àdúrà, tó ń wá ìwà láàyè Ọlọ́run nínú kíka ọ̀rọ̀ Ọlọ́run, nínú wíwá ààyè fún Ọlọ́run nígbà tí a ó tẹsẹ̀ dúró, tí a ó jẹ́ kí ohun ayé àti gbogbo gìràgìrà àti gbogbo ìlépa tó wà nínú ẹ̀, ta ó fi àkókò sílẹ̀ fún láti, láti yọ̀ǹda wọn ká lè gbójú wo Ọlọ́run láti wá àti láti tẹ̀lé. Bíbélì wípé tí a bá lè ṣe eléyìí, àǹfààní àkọ́kọ́ tí a ó rí níbẹ̀ ni wípé a ó lè Ọlọ́run yóò fi ọ̀nà ìyè hàn wá. Ǹkan tí Dafidi tí ó ń sọ nìyẹn. Ó ní ìwọ ó fi ipá ọ̀nà ìyè hàn mí. Ẹ rí, ẹni tó bá sì mọ̀nà, òun ní kì í ṣìnà. Ẹni tó bá mọ ọ̀nà, òun ní kì í dààmú. Ẹni tó bá mọ ọ̀nà á tètè dé tó ń lọ. Ẹni tó bá mọ ọ̀nà kò ní ní ìjàǹbá. Ẹ rí, bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àtúwànú ayé lónìí kí wọ́n lè jẹ́ ọmọ Ọlọ́run wọ́n sì tí wọ́n sì lè jẹ́ ọmọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn ò wá àkókò láti gbé ayé tó wà ní ìbámu àti pàápàá láti ya àwọn àkókò sọ́tọ̀ láti lè wá ìwàláàyè Ọlọ́run ẹ rí i pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á ní ọ̀pọ̀lọpọ̀ ìdààmú wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ gbé bẹ́ẹ̀ ni wọ́n á ṣe gbogbo wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ìpinnu èyí tó jẹ́ pé ó máa mú làálàá àti ìdààmú àti òfò ó máa mú wọnú ayé wọn ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run onígbọràn á láti wá àkókò kan láti wá ìwàláàyè Ọlọ́run nínú ayé wa pẹ̀lú àwẹ̀ àti àdúrà. Àǹfààní àkọ́kọ́ sì ni wípé Ọlọ́run yóò fi ọ̀nà ìyè yóò fi hàn wá. Tí a bá ń sọ nípa ọ̀nà ìyè ó pín sí méjì ẹ̀yin olùgbọ́ mi. Ọ̀nà ìyè àkọ́kọ́ òun ni wípé a ó lè rí Jésù Kristi gẹ́gẹ́ bí ẹni ṣoṣo tó lè gbà wá. Torí pé kò sí bá ṣe fẹ́ wá Ọlọ́run tí a ò ní pàdé Jésù Kristi torí pé Jésù náà ni Olúwa jésù kristi náà ni ọlọ́run ẹni tó dá ayé àti ọ̀run bíbélì pé láì ti kọ́ ṣe òun ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ wà pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run tó jẹ́ ọ̀rọ̀ yẹn òun náà ló wá bá wa gbé òun ló dá ohun gbogbo òun ló dá ayé tá a bá wá fi àkókò wa sílẹ̀ láti wá ọlọ́run ẹ rí i pé a ó rí ìyè a ó rí a mọ ọ̀nà ìyè sí ọ̀dọ̀ ọlọ́run a ó lè kí a mọ̀ pé kì í ṣe nípa agbára wa tàbí nípa ipá wa la fi lè wọ ìjọba ọlọ́run bí kò ṣe nípa iṣẹ́ tí jésù kristi ti ṣe lórí igi àgbélébú. Ìyẹn àkọ́kọ́. Èkejì ni wípé tó ń pè ní ọ̀nà ìyè, òun láti lè rìn, láti lè gbé, láti lè ṣe àwọn ìpinnu, láti lè mọ ohun tí ó yẹ ká gbé nígbèsẹ̀ ní àkókò kọ̀ọ̀kan, láti lè mọ àwọn àṣírí ọ̀nà tí a gbọdọ̀ gbà láti lè rìn ní èyí tó máa lè bá ìfẹ́ Ọlọ́run mu, tá sì lè fún wa ní ìṣẹ́gun lórí gbogbo ìpọ́njú àbí ìdààmú ayé. Ẹ rí, òye yìí jẹ́ ọ̀nà ìyè. Ẹn, ìyẹn ni àǹfààní àkọ́kọ́, òun nìyẹn. Ikeji, èyí tí a tún lè rí tó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run tí a lè rí nígbà tí a bá ń wá, tí a bá ń wá ìwà láàyè Ọlọ́run tí a sì ń gbé ìgbé ayé tó wà ní ìbámu pẹ̀lú Ọlọ́run, òun ni wípé a ó rí ìbùkún ayérayé gbà. Ẹ jẹ́ ká wo inú ìwé orin Dafidi. Ìwé orin Dafidi orí kọkànléní ogún ẹsẹ̀ ìkẹfà. Bíbélì wípé, nítorí ìwọ ti ṣe é lé ẹni ìbùkún, fún ẹni ìbùkún, ẹni ìbùkún fún jùlọ títí ayé, ìwọ sì fi ojú rẹ mú un yọ̀ gidigidi. Ẹ̀rí, ẹ̀rí. Ohun kejì tó jẹ́ àǹfààní tí a lè rí, òun ni wípé a ó rí ìbùkún ayérayé gbà nígbà tí a bá wá àkókò láti wá Ọlọ́run, nígbà tí a bá wá àkókò láti wá ìwà láàyè Ọlọ́run, nígbà tí a bá gbé ìgbé ayé wa ní ìgbẹ́, ìgbé, lórí ìgbé, ìgbélé àti ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ẹ rí, ó ní Ọlọ́run yóò fún wa ní, yóò ṣe wá ní ẹni ìbùkún jùlọ titi ayé. Bọ́ lọ́run ṣe fẹ́ ṣe léyìí èmi ò mọ̀. Ẹ rí, àwọn ohun ta sì lè kẹ́fín ta bá wà níwájú Ọlọ́run, ẹ rí pé àwọn àṣírí ohun tí àwọn ẹlòmíì ò lè mọ̀ ní kíákíá, Ọlọ́run á fi hàn wá. Bíbélì wípé ó ní àṣírí Olúwa bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀. Ẹ So Ọlọ́run yóò lè fi àṣírí hàn wá. Àwọn àṣírí sí okoòwò àṣírí sí ìgbé ogun tó ń jani àṣírí sí ohun tá a gbọ́dọ̀ sọ àbí àkókò tá a gbọ́dọ̀ gbégbèsè àwọn la máa bá pàdé àwọn eléyìí sì jẹ́ ìbùkún ayérayé tẹ́nikẹ́ni ò lè fún èèyàn ó jẹ́ àwọn àṣírí tó jẹ́ pé ọlọ́run ò lè tú fún ẹni ẹni kò lè kò lè fi fún ẹni tí ò bá wá ṣùgbọ́n tá a bá lè wá ọlọ́run ní àwárí tá a bá wá ìwà láàyè ọlọ́run tá a sì gbé ayé wa lórí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí ọlọ́run á fún wa ní ìbùkún ayérayé ara ìbùkún ayérayé òun náà ní ìfọ̀kànbalẹ̀ ara ìbùkún ayérayé òun náà ni wípé a ó ní ní àlàáfíà nínú ọkàn wa. Ara ìbùkún ayérayé, òun náà ni wípé lẹ́yìn ayé yìí, a mọ̀ wípé a wà ní ìbámu àti ìfẹ́ pẹ̀lú Ọlọ́run. Ọkàn wa balẹ̀, kò sí dààmú. A ní ìṣẹ́gun lórí èṣù, lórí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí já sí ìbùkún tí ayé, ayérayé ò lè, tí a, tí a ò lè, tí a ò lè gbé gègé, tí a ò lè gbé gègé lé, tí a ò lè ṣe ẹ̀. Ara àwọn àǹfààní, wíwá Ọlọ́run, wíwá wà láàyè Ọlọ́run, òun nìyẹn. Ìyẹn jẹ́ ìkejì. Ìkẹta, ibi tí a ti dánu dúró. Ìkẹta, òun náà ni wípé Ọlọ́run yóò fi títàn ògo rẹ̀ yóò fi hàn wá. Yóò fi títàn ògo rẹ̀ yóò fi hàn wá. Ẹ jẹ́ ká wo inú ìwé orin Dafidi orí ìkẹrìndínlọ́gbọ̀n. Orin Dafidi orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹjọ. Bíbélì wípé Olúwa, èmi ti ń fẹ́ ibùjókòó rẹ, ibi àgọ́ ọlá rẹ. Ẹ̀kẹ́ Hallelujah ní àwọn ní èdè ní nínú àìtumọ̀ mi. Ó lóun yóò fi títàn ògo rẹ̀, yóò fi títàn ògo rẹ̀, yóò fi hàn wá nínú tẹ́ḿpìlì Ọlọ́run. Tí a bá wà níwájú Ọlọ́run, tí a bá wà nínú ní ìwà láàyè pẹ̀lú Ọlọ́run, ẹ̀rí Ọlọ́run a máa fi títàn ògo rẹ̀, a máa fi hàn wá. Eléyìí jẹ́ kí n rántí ìtàn Mósè. Ẹ̀rí Mósè lóun fẹ́ rí Ọlọ́run. Ọlọ́run sọ fún Mósè pé "O ò lè rí mi" torí pé kò sí ẹni kankan tó lè rí òun tó lè yè. Ṣùgbọ́n òun á fi ògo rẹ̀, òun á fi hàn ẹ̀rí ńgbà tọ́lọ́run fi ògo rẹ̀ fi hàn Mósè tọ́lọ́run kọ̀yìn tọ́lọ́run fi àkọ̀yìn sí ẹ̀ tó fi hàn Mósè ẹ̀rí pé ojú Mósè pàápàá àwọn tó rí nígbà tí Mósè sọ̀kalẹ̀ ní ìwé Exodus ẹ̀rí pé ojú wọn pàápàá ojú wọn wọn ń bẹ Mósè pé kókó jọ kó bojú ẹni torí pé ojú wọn ò lè rí ojú Mósè kò lè wò ó torí pé ògo Ọlọ́run ó wọnú ojú Mósè ó sì wọ gbogbo ara ni ẹni tó bá wà níwájú yóò rí títàn ògo nínú iṣẹ́, yóò rí títàn ògo nínú gbogbo iṣẹ́ ìránṣẹ́ àbí lórí àwọn ọmọ àbí lórí ìdáwọ́lé. Ẹn, so nígbà tí a ti wá mọ àwọn eléyìí tó jẹ́ àwọn àǹfààní wọ̀nyí, a gbọdọ̀ máa bẹra wa léèrè pé kí ni nǹkan tí a fẹ́ ṣe sí i. Kí ni ìpinnu wa máa jẹ́ lórí wíwá ìwà láàyè Ọlọ́run àti láti fẹ́ láti máa wá láti máa gbé ayé tó wà ní ìbámu pẹ̀lú Olúwa. Kí ni, kí wọ́n, kí ni nǹkan tí wọ́n fẹ́? Kí ni nǹkan tó fẹ́ yàn báyìí? Ẹ rí, ó ní oníyùn yóò fi yóò pa á mọ́ kúrò nínú ìjà ènìyàn. Mm-hmm. Ẹ rí nínú orin Dafidi àǹfàní kẹrin, àǹfàní kẹrin nìyẹn o. Àǹfàní kẹrin òun nìyẹn. Ó ní òun yóò fi, ẹ́, ìwé orin Dafidi orí kọkànléní ọgbọ̀n, ẹsẹ̀, ẹsẹ̀ ogún. Orin Dafidi orí kọkànléní ọgbọ̀n, ẹsẹ̀ ogún. Ó ní ìwọ ó pa á mọ́ ní ibi ìkọ̀kọ̀ iwájú rẹ kúrò nínú ìdìmọ̀lù àwọn ènìyàn. Ìwọ ó pa á mọ́, ìwọ pa wọ́n mọ́ ní ìkọ̀kọ̀ nínú àgọ́ kan kúrò nínú ìjà ahọ́n èké hallelujah. Ẹni tó bá ń wá ìwà láàyè Ọlọ́run, Ọlọ́run yóò ní ìpamọ́, yóò wà lábẹ́ ìkọ̀kọ̀ Ọlọ́run, Ọlọ́run á fi sí abẹ́ ìkọ̀kọ̀ ẹ̀. Ẹni tó bá ń wá ìwà láàyè Ọlọ́run, Ọlọ́run á gbà á lọ́wọ́ ìjà ahọ́n. Ìwọ tí ò ń gbọ́ tí wọ́n dìtẹ̀ mọ́, bóyá níbi iṣẹ́ ni, tí wọ́n dìtẹ̀ mọ́ nínú ilé, tí wọ́n dìtẹ̀ mọ́ ní agbègbè, tí wọ́n dìtẹ̀ mọ́, tí wọ́n dìtẹ̀ mọ́. Ó bá wá ìwà láàyè Ọlọ́run, tó bá wá ìwà láàyè Ọlọ́run, wàá lè mọ̀ wípé nítòótọ́ ọlọ́run yóò gbà ọ́ ọlọ́run nìkan ló lè gbà wá yóò sì gbà wá lọ́wọ́ ìjà ahọ́n yóò pa wá mọ́ kúrò lọ́wọ́ ìjà ènìyàn tá a bá lè wá ìwà láàyè ọlọ́run nínú àdúrà nínú orin nínú kíkọ orin sí ọlọ́run nínú ṣíṣe ọkàn apáyà sí ọlọ́run nínú wíwá ọlọ́run nípa àwẹ̀ àti àdúrà nípa fífi ara wa jì nípa yíyọ̀ǹda ara wa àkókò wa láti lè wọ ọlọ́run àwọn àṣírí wọ̀nyí á lè jẹ́ á lè já ìbùkún fún wa torí pé Ọlọ́run yóò pa wá mọ́ kúrò nínú ìjà ènìyàn, yóò pa wá mọ́ kúrò lọ́wọ́ àwọn ọlọ̀tẹ̀ ènìyàn, yóò pa wá mọ́ kúrò nínú ìjà ahọ́n ènìyàn. Ayé máa níkà o, ayé le, ṣùgbọ́n tí a bá lè wá Ọlọ́run, Ọlọ́run yóò fi àṣírí, yóò fi hàn wá, yóò sì fún wa ní ìṣẹ́gun nínú eléyìí. Ibi tí màá fẹ́ dá ọ̀rọ̀ yìí dúró sí ní òní, òun nìyí. Ẹ̀ tó bá di ní ìjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run, a ó ṣe àgbéyẹ̀wò àwọn àǹfààní mìíràn bíi méjì sí mẹ́ta tó ṣẹ́kù tí a ó máa kíyèsí nínú àwọn àǹfààní tá a lè rí àbí bá pàdé nígbà tí a bá ń gbé ìgbé ayé wa ní ìbámu pẹ̀lú Olúwa àti láti nígbà tá a bá ní ìfẹ́ láti máa wá ìwà láàyè rẹ̀ níbi tí a ó fi àjàgbá ọ̀rọ̀ náà tá a ó fi ọ̀rọ̀ sí nìyẹn ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù a tún máa pàdé ẹ jẹ́ kí a gbàdúrà àjíǹde àti ìyà dúpẹ́ lọ́wọ́ yín torí wípé ẹ̀yin ni Ọlọ́run wa a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ kò yípo padà a ti rí àwọn àǹfààní tí ọ̀rọ̀ yín tí ó fi hàn wá, èyí tó jẹ́ pé a lè rí nínú wíwá ìwà láàyè yín àti gbígbé ìgbé ayé tó wà ní ìbámu àti ìfẹ́ sí wíwá ìwà láàyè yín. Ọlọ́run, ọ̀nà ìyè, gbogbo ọkàn tó ń wojú yín, tó ń gbọ́ mi, ẹ jẹ́ ká rí ọ̀nà ìyè Olúwa sí gbogbo ogun tó ń jà wá. Ẹ jẹ́ ká rí ọ̀nà ìyè sí gbogbo ohun tó ń da ọkàn wa láàmú. Ẹ jẹ́ ká rí ọ̀nà ìyè Olúwa. Bẹ́ẹ̀ ni ẹ fi ìbùkún fún ìbùkún ayérayé ẹ fi fún wa. Bẹ́ẹ̀ ni títàn ògo yín, títàn ògo ìwà láàyè yín, ẹ tàn án sínú ilé wa ẹ tàn sórí àwọn ọmọ tó ń dà wá láàmú ẹ tàn sórí iṣẹ́ ẹ tàn sínú iṣẹ́ ìránṣẹ́ olúwa bẹ́ẹ̀ ni kẹsì pa ámọ́ kúrò lábẹ́ ìjà ahọ́n àwọn ènìyàn lábẹ́ ìyẹyìn ẹ fi bòwọ́ ọlọ́run àdúpẹ́ torí pẹ́ ti ṣe o ní ọjọ́ mẹ́jọ ẹ fàánú kà ní orúkọ jésù kristi ni mo gba àdúrà àmín jésù kristi ni olúwa ó dàbọ̀